أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم asọpẹ́ fún ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ náà lọ sàánà léyìí tí ó fi àánú rẹ̀ tó fi dá padà sí ìkó wa nílé eléyìí ní ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn ọdún àti ọdún mẹ́ta àti ní àádọ́ta àdíjọ́ Assalamu alaikum wa rahmatullahi wa السلام ورحمة الله وبركاته لامن حبر سورة المؤمنون tí a tún sọ nípa ìròyìn àwọn onígbàgbọ́ ìròdó tí wọ́n jèrò àti mẹ́nu bà ìròyìn mẹ́rin alákọ̀ọ́kọ́ nù rẹ̀ òun ni àlùkòṣòro àti ìsọ̀lá ìmá kọmi ní ọlọ́run ọba lórí irun ìròyìn kejì àlìẹ̀rọ́dún àlìlọ́gbọ̀ ìsẹ́ríkù níbi ìbàjẹ́ ọ̀rọ̀ ìbàjẹ́ iṣẹ́ ìbàjẹ́ ìròyìn kẹta tí ń bẹ fáwọn onígbàgbọ́ òdodo tí wọ́n jèrè òun ni fẹ́ńdùn zakat ìmáyọ zaka nínú dúkìá ìròyìn kẹrin eléyìí tí ń bẹ fún àwọn mòmí ní tí wọ́n jèrò òun náà ni hifdo lè kúrú jù hánìlì àṣà àwọn ìlẹ̀kọ́ ìsọ abẹ́ kúrò nínú ìbàjẹ́ ní gbogbo ọ̀nà tí a fi máa ń lo abẹ́ nínú kúrò orí ìròyìn mẹ́rin yìí òun la dúró lánàá pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala á sì máa tẹ̀síwájú nínú ìròyìn àwọn onígbàgbọ́ òdodo inú ìròyìn wọn òun ni hifdul àbí àdá òlẹ̀ àmánà gbà fífamọ́ àti àlùwàfáwò bìlì áhùn sísọ àlùkáwà ọlọ́run wọ̀lẹ́bí náà لأماناتهم وأعدهم راعون ọlọ́run bá ní àwọn mòmìnì tó jèrè òun làwọn mòmìnì tó já sí pé gbà fi pamọ́ wọn a máa sọ wọn kì í jàǹbá rẹ̀ wọ́n fi fẹ́ni tó ní bó ṣe fi sọ wọn. wà á dì í múra ìròyìn kẹfà nìyẹn àlùkáwà ni wọn a máa sọ èyí ẹ kábàtìjọ lálùkáwà ni wípé àní jàmbá ara wa wọ́n sọ àlùkáwà níyàn jàmbá yóò ní wáyé alìkìyànà hezlatu min hezalin nifaq ṣíṣe jàmbá tó jẹ́ òdì kejì al'amánà ìwà nínú wa mùnáfíkì èyí tá àdébí sọlá lọ́sọ́lá ti sàlàyé ń pa rẹ̀ ibi ayá tó mùnẹ́fìkì sàlá àmì mẹ́ta láti mọ mùnẹ́fìkì tó bá sọ̀rọ̀ báyìí ìrọ́jọ́ pa tó bá sàlùkáwà ní ọ̀yẹ̀ tá a bá wọn fọkàn balẹ̀ síta fi nǹkan sọ àti ìjàmbá lórí ẹ̀ ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo yóò rí bẹ́ẹ̀. àwọn tó ṣáájú pípa àfipamọ́ wọn àti alùkáwà ní wọn wọn a máa sọ nítorí pé wọ́n ní káàní àfihìnà ẹni tó bá jàǹbá èèyàn wọ́n jàǹbá òun náà wọ́n fi láti nẹ́bí sallallahu alaihi wa sallam ọ̀fẹ́ sí jùmọ̀ àti àti kọ́ máa mẹ́nu bá níbi ìbánisọ̀rọ̀ rẹ̀ ike la ìmọ̀nà lèmọ̀ ńlá àmọ́ nẹ́tàlàwù kò sí gbàgbọ́ fẹ́ni tí ọba sọ́gbà àti pamọ́ ó ń tọ́ ní ìmọ̀ jàmbá ó ti ṣe tàwọn èèyàn kan lásìkò yìí jàǹbá akáfi nǹkan sọ́ọ̀lì ìfowó sọ́ọ̀lì ìfidúkìá sọ́ọ̀lì ìfihàn sí káwọ́ sẹ́kùn sí máa bá ní mójú tó sẹ́yìn jàǹbá yẹn ti pọ̀jù kọ̀wá fẹ́ sí yàtọ̀ láàrin pé eléyìí mùsùlùmí ni eléyìí ni káfíìrì ni ọwọ́ àti bákan bákan sáwọ́rọ̀ òkòtò kò sí yàtọ̀. kò lọ́fà kánà ọ̀fẹ́ lẹ́kọ̀ọ́ láti tètè pàdé lámì ẹ̀kọ́ kan sọ́ọ́fín wọn là mọ̀ sọ́ọ́fín wọn là àmínú wọn là dàmínú ọ̀fẹ́ mọ̀ sáàmì bàdàdà sáàmì wọn là mọ̀ ọ̀nà lámì ẹ̀kọ́ kan sọ́ọ́fín kò sí ẹni tó mọ́mọ́ tó sẹ́kù kọlá mo sọ ọ sí àyànfẹ́ ìsímọ́ ọ̀rẹ́ ayọ̀ bákan náà wọlá àmínú ọ̀sán tó ṣe fọkànbalẹ̀ fún wọlá àfẹ́mínú ẹni tó níye lórí òṣùmọ́ wọ̀fíìlì mọ̀sáàwì ìbádà àtàsáàwì nínú àìdá àti wàhálì bákan náà bákan kọ̀ wá sí kò sí mọ̀ọ́yìnù mọ̀ wọ́lá mọ̀ọ́yìnù mọ̀ alátìlẹyìn òsì mọ́ ẹni tó níye lórí òsì mọ́ tó nípa bẹ́ẹ̀ àwọn onígbàgbọ́ òdòdó wọn máa sọ àmánà wọ́n máa ń sọ àmánà láàfin pamọ́ wọn sọ bí èèyàn bá ti fún wọn wọ́n ti máa ń máa lò káwá àdó sọ sáà lò káwá àdó ní iṣẹ́ yọ̀ọ́dà tó kọ̀ǹtíṣàn kan ló fà ẹ̀rí náà ọ̀gá ní málùú káwà nífẹ̀ẹ́ ìwà àmúlẹ́bí kápẹ̀rẹ̀ nífẹ̀ẹ́ ní káwà fáwọn ẹ̀ka pé tó bá ndị parí oṣù wọn fún yín ní nǹkan báyìí sálárì hànàdẹ ń gbọ́ oṣù ọ̀wá padà lágbára mọ́ àlè wá báyìí. <laughs> ọ̀ wá padà fún ọ àdìsíṣà mi ní sísọ́lé nípa ṣùgbọ́n àwọn onígbàgbọ́ òdodo ń lò yìí tí wọ́n àdáwìlẹ̀ àmánà ìgbà pípamọ́ wọn á sọ àmánà tòjìl ìgbà pípamọ́ ẹ̀sìn wọn sọ fún níjà bẹ́ẹ̀sì níjà bẹ́ẹ̀sì òun ni kéèyàn máa fi lọ́nà kó tó máa ti nǹkan ẹ̀mí ìjàmbá ni wọn ò níjà bẹ́ẹ̀sì ẹ̀sìn tí wọ́n bá ti wọ́n ti pẹ̀lú súnà ìjàmbá ẹ̀sìn òun ní kí apá súnà ti ká máa ti dídà lẹ́yìn náà ìjàmbá ní ara wa wọ́n tọ́jú nǹkan ti ọlọ́wọ́ kọ́ má sọ lòdù sí bálabàlá àbí kò tiẹ̀ má fún tọ́ wọn. ẹ̀rì àwọn onígbàgbọ́ òdòdó rí báyìí kaba ti jọ lálùkáwà ní àtìyẹ̀fẹ́ àdébára wa jà wọn ní mọ́tò ọ̀hún jà kódà nínú súnà wọn ni wọn kọ́tà lamọ ẹ̀hẹ̀dá lamíyàrí ìṣòro ìhàtàlìjẹ́nà ẹni tó bí ìlú ọ̀pá ẹni tá a ti bá sálùkà wà nípa ní bára wa jà ó dọ̀wọ́ ní gbóná àlùjẹ́nà tóró ọ̀rọ̀ àlùjẹ́nà máa wà sọ́dọ̀ rẹ̀ ìrìn àjò tó gùn ni ó ọ̀nà rẹ̀ máa jì sálùjẹ́nà sàn. so nípa bẹ́ẹ̀ ìròyìn kẹfà nìyẹn òun ni pé àwọn onígbàgbọ́ òdodo tọ́lọ́hùn ìgbà fipamọ́ wọn wọn a máa sọ wọn máa ń sọ ọlọ́run bá tó wá fẹ́ fún wa níròyìn ẹlẹ́ẹ̀keje àbí ẹ̀rọ ìkeje náà ni a ti mú àwọn ẹni tó ṣe wípé ìròyìn ẹlẹ́ẹ̀kejì nìyẹn àwọn tó ṣe wípé irun wọn wọn a máa sọ irun wọn wọn ń sọ lásìkò rẹ̀ àti sọkúsọ lọgbẹ nìkan sọ tó ń sọ pé irun ọ lásìkò lọ́wọ́ àwọn nìkan yà káàkiri irun ọ lásìkò kò sí òun kẹkẹ tó lásìkò ìní kúgè. lẹ́yìn tọ́lá wọn bá subhanahu wa ta'ala sọ pé ilẹ̀ sọ̀lá kankan náà ta'ala ló mi ní náà kì tá a bá mọ̀ òkúta. dájúdájú irun ọ̀ràn yẹn ní káàkiri ọ̀ràn yẹn ti ní káàkiri sásìkò rẹ̀. irun tí yẹn bá kí kásìkò rẹ̀ tó tó ọlọ́run nígbà. tí yẹn bá wá kí òun nígbà sígbà rẹ̀ lọ ọlọ́run nígbà. àti kí yẹn kí òun sásìkò rẹ̀. ẹ̀rí àtúbà lásìkò alùpàdé alùpàdé àyílá lásìkò tọrùn bá yàtọ̀ àlàǹkàlẹ̀ lásìkò nígbà tó bá di wípé òjì ṣe déédé ara rẹ̀ àbí méjì o mọ́kìrìbì lásìkò nígbà tọrùn bá wọn ìṣáyé lásìkò amọ́mọ́ pẹ́ ló gbọ́gbà lọ́ba wọlé irun wa nà lásìkò kọ́dà ìrun ọdún tá a máa ń ké lásìkò tóorùn bá ti yọ tán kọ́ wa gbúgbà tó kí lọ sí ìdàlẹ́ nẹ́fílà dùhà náà lásìkò àsìkò yálẹ̀ ẹ̀dá nítorí bẹ́ẹ̀ ìrún lásìkò gbogbo àwọn àwọn èèyàn fẹ́ lákòókò rẹ̀ lẹ́yìn ọba kiri lásìkò rẹ̀ eré ipá ló ń dọ̀ sí. gẹ́gẹ́ bí àfọ àbúlá ibi masoudi rọ́bì ọlọ́run ó ní wo bí òjíṣẹ́ ọlọ́run lè mú bí lè pé eré òjíṣẹ́ ọlọ́run iṣẹ́ wo ọlọ́run bá nípa sí irun ní kíyàn sí sásìkò rẹ̀ ó ní mo fẹ́ bẹ̀rẹ̀ pé òkú ìṣe dáadáa sí àti bàbá rẹ̀ mo tún bẹ̀rẹ̀ pé òkú ọlọ́run náà ní ìjagun tó tọ́ ọ̀nà tó nípa bẹ́ẹ̀ ẹ̀rì pa ọkọ̀ dákọ̀ alákọ̀ọ́kọ́ iṣẹ́ tó dáa jù òun ni àṣàlátọ̀ aláwá kó tè ìkírun sásìkò rẹ̀ ẹ̀rì afáwọn pàtàkì oní kíkírun sásìkò rẹ̀ lọ́ba dẹ́dà ń sọ nípa pé wọ̀lẹ́dínà mú àìláṣọ̀lá wa ti hìm yóò hàpì wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé wọ́n ń sọ ìrìn àlámà wa fi àwọn àkókò rẹ̀ wọ́n kọ́ ìhà ìtẹ̀kọ̀kọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ wọ́n sojú ìforíkalẹ̀ rẹ̀ wọ́n sọ. wọ́n ní sábà wọ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn ìròyìn dáadáa yìí pẹ̀lú òru ó bí yẹn ti sọ́dá yóò àtún wíwọ́n ẹran rẹ̀ yẹn ó ní àmọ́ àtúbà ìsọ̀rọ̀ yẹn lẹ́nu rẹ̀ lọ́hùn pẹ̀lú sọkúsọkúsọ la ilaha illallah irúbá irúbá àsọlá tí wọ́n lànà ìrùsọ̀lá lọ́bàá fi àsọlá sallallahu alaihi wasallam ọmọ mọ̀lẹ́kàkà ìmánu irúdọ́wọ́ yíó irúdọ́wọ́ yíó fọmọ ọmọ alákàtà ìmánu àwọn ẹrú yín ẹsẹ̀ dáadáa pẹ̀lú wọn ọ̀sọ̀lá ọ̀sọ̀lá lábẹ́ ẹbí ń ṣe pàtàkì tó ló fi jáde nígbà tá a fẹ́ bẹ̀rù ìròyìn àwọn onígbàgbọ́dọ̀ lábẹ́rẹ́ ẹ̀fẹ́ lọ́wọ́ rẹ̀ ìfọ̀ṣọ́hùn ìsọ̀lá a tún fẹ́ parí rẹ̀ a tún parí ó ẹ lè sọ gbogbo dáadáa kẹ sọ pé gbogbo ẹ̀ lẹ́sìn náà. kẹ lọ mọ̀ nípa èyí tó lóore jù lù sẹ́yìn ìrún ni. kọ̀ wá sẹ́ni tí ó ń kálù wà látàáfi kírun yẹn jọ nígbà gbọdọ̀. ẹ̀rí dẹ̀mọ̀. àtúrò yìí wò wí nílé káńsọ̀ ìwò kí. ká kiri dáadáa ká kiri tẹ̀lé májẹ̀mú rẹ̀ ká wú orí rẹ̀ ká sọ̀rọ̀ gbogbo sẹ́yìn ká sí ní pérépéré. ọlọ́run wá ní tẹ́lẹ̀ gbogbo àwọn ẹni táwọn èèwò láyíká. láyíká wọlúwa rìn fún àwọn ẹni tó ní àwọn ìròyìn lára àwọn ni wọ́n jogún. Aha. àwọn èèyàn ni wọ́n jogún àlùjánnà Firdaus wọ́n ti máa gbé bá àlùjánnà ọlọ́gbé rẹ̀ wọ́n lórí lẹ́nu sàbí káyé. Òtítọ́ aláwọ̀ bá sọ báyìí pé. Ẹ bá fẹ́ béèrè àlùjánnà lọ́dọ̀ Ọlọ́run. Ẹ béèrè àlùjánnà Firdaus lọ́dọ̀ Bádẹ́là. Nítorí kóhùn ló gba jù ní àlùjánnà ẹ òun ló sì wà ní ọ̀gá jù kò burú jù lálùfẹ́ ní àárín gbogbo lọ́wà gbogbo odò tí ọmọ àtẹ lálùfẹ́ ní ẹgbẹ̀rún tí máa ń tẹ̀wà lókè rẹ̀ àlẹ́ àràṣẹ́ ọlọ́run ọba àjọgbé ayé lẹ́fẹ̀ gbogbo àwọn tó bá dúró yìí àkàálẹ̀ yìí àlùjẹ́ndẹ̀ fi ìdáwọ̀sẹ̀ ọlọ́run máa dùn wọn lọ́sọ̀ ibùdó àbí ha sí àbí ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ọlọ́run Ìyàwó lè fi sọ́lọ́mà bá sọ báyìí pé. Ọ̀sẹ́ nìkan nínú yín, àfi kó ní ibùsọ̀kalẹ̀ sí méjì. Ibùsọ̀kalẹ̀ sí kan bẹ lálùjẹ́ náà, ibùsọ̀kalẹ̀ sí kan bẹ nínú náà. Tó ń tọ̀ ń bá kú kọ́ wọná. àwọn tó bá wà lùjẹ́ náà ni wọ́n jogún ààyè rẹ̀ tó ní lálùjẹ́ náà tẹ́lẹ̀ ẹ̀rì ohun ìtumọ̀ láyíká húnmùlú wá rí ìdúnà kálukú ló ní bùsọ̀kalẹ̀ méjì méjì ibùsọ̀kalẹ̀ kan lálùjẹ́ náà ibùsọ̀kalẹ̀ kan níná tí ìyẹn bá wá kú tọ́ wọ náà tiẹ̀ bí tọ́ yẹ kó jẹ́ tiẹ̀ lálùjẹ́ náà lọ́mọ aláwọn yẹn ni wọ́n jogún wọ́n ni wọ́n ti mọ́ rẹ̀ nìyẹn ìbòdó tí wọ́n yìí látọ̀dọ̀ lẹ́yìn látọ̀dọ̀ mùjáhì wọ́n ni wò láyé káwọn wọ́n wá rí fúrù na àwọn ìlúùnà àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n jogún nítorí pé ọlọ́run ọba dá àwọn tí wọ́n ti ń tó ẹ wọ́n láwọn ọba yẹn kò sọ̀rọ̀ lọ́sọ̀. ìgbà tó wáyé títí àwọn ọmọ mi ní àwọn ti dúró pẹ̀lú bẹ́ẹ̀ kí wọ́n ṣe fún ìjọsìn. àwọn káàfìrì ni wọ́n tí wọ́n torí ẹ̀ dá wọn wọn ò ṣe é bá ń fa ọmọ ẹlẹ́gbẹ̀ẹ́ jọ àwọn káàfìrì ni wọ́n tí wọ́n torí ẹ̀ dá wọn wọn ò ṣe é ọwọ́ ajá sí pé ìpín wọn tí wọn bá gbà tí wọ́n bá tẹ̀lé eléyìí wọn fún rẹ̀ lánàá sàhí muslim nínú àdíta abúlọ́dà ana àdéhì ọláwọn ẹ̀kẹ́ náà mùsùlùmí wọ́n gbé àwọn ẹ̀kẹ́ kan wá níjọ́ gbẹ́gbẹ́ àlùkìyàmà ó máa dàbí òkè ọlọ́wọ́n wá forí ẹ̀jì wọ́n fẹ́sẹ̀ yẹn ti tóbi tó yan Subhanallah ọlọ́run wá gbé lórí àwọn yahudi àti nàìsọ́ra àwọn nẹ̀tàyáhù àti trump trump ti ń báyé jẹ́ àti nẹ̀tàyáhù àwọn olórí ibú méjì irú gbogbo àwọn olórí ibú bẹ́ẹ̀ nì tí wọ́n jákẹ́jẹ́ ara wọn láwọn jù àtàwọn kọrin yó gbogbo ẹ̀sẹ̀ láwọn mùsùlùmí gbá sọ́dà bí òkè yẹn wọ́n máa dìírù wọn níjọ́ yẹn. àwọn ah, àyè fi hàn jù sẹ́fìyàn bàbá rẹ̀ ní ìlú ọlọ́run dákun má jẹ́ àwọn àpàdà sí bó inú gbólóhùn mi tọ́ wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run gbọ́gbọ́ wá sí ọgbẹ́ ìgbà ìyáàmà ọlọ́run ó tarí yẹ̀húdí kọ̀ọ̀kan àbíkan rí ó kọ̀ọ̀kan báwọn mùsùlùmí wọ́n máa sọ̀rọ̀ àìsẹ́ eléyìí ni ìtúlẹ̀ rẹ̀ nù náà ọ̀rẹ́ ọ̀daràn yìí láti bí náà tọ̀ bá wà òun ló tu ọ́lẹ̀ lọ́jọ́rùn rẹ̀ ọmọ tó fi wọlé ẹ̀rí wọ́n ní wọ́n àwọn ọ̀tọ̀lájú ọwọ́ adéka àbò búra àbò búrúdà mo fẹ́ kó búra tí wọ́n sọ yóò fọlọ́hún búra tí ọ̀sẹ́ ló tó lẹ́tọ̀ọ́ sí jọ kó fìdí ẹ̀ múlẹ̀ pé bàbá òun gba ọ̀rọ̀ ni lọ́dọ̀ àmẹ́bí tó tọ́ ìyẹn bá búra ń àní mo gbọ́ bẹ́ẹ̀ ni bá díjọ́ àmọ́ báyìí máa tarí bí àti mẹ̀sára kọ̀ọ̀kan a máa sọ yín eléyìí òun ní túlẹ̀ rẹ̀ nù náà èyí ló lọ sí báwọ̀ wọ́n tọ́jú lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ fẹ́ bá ti lẹ́nìkan tó ṣe ṣéwù àbọ́sọ pé eléyìí kiri bàbá tó fi ẹ̀ẹ́ mọ̀ pé sí wáì sọ̀rù wọ́n ti tún à ń kọjá lọ níbi ọ̀nà kiri bẹ́ẹ̀ ọjọ́ ọjọ́ ọgbà ní kílé kọ́ rẹ̀ ṣe ṣéwù eléyìí kiri bàbá ọjà ìtọ́ ìlú ẹni tí ń jẹ náà eléyìí ni wọ́n wọ ní ẹsẹ̀ tààrà ìyẹ̀wò ń jẹ́ àti kiri ó kẹ̀kẹ́ ò lè dínà rẹ̀ lọ́wọ́ oríṣi ìṣe mùsùlùmí gidi lẹ́nu tó ṣe pé ọgbà rẹ̀ rọ̀mọ́dán ó tún dáàsì pé ó tún tẹ̀lé ewu a máa rí wọn rẹpẹtẹ o a kàn ṣe rí bí ẹni bá rí ni o inú wọn náà lẹ́tùn ní tí tún máa lọ mú gbó ní iwájú ìtàndẹ̀ẹ́ wọ́n ní kólùtù wọ́n ní wọ́n lọ́tọ̀ ha ní ilẹ̀ ayà ayà yìí náà jọrọ ọlọ́wọ́n bá dẹ́ra ọgọ́fẹ́ tí níkà lè jẹ̀nẹ́sù alùjẹ́nẹ́ yẹn òun láà fún àwọn ẹrú ajogún rẹ̀ àwọn tó páyọ̀ ọlọ́wọ́n bá láàrin wọn alùjẹ́nà yẹn alóhun la fún yín lógún ẹ̀jẹ̀ pẹ̀lú ṣẹ́ dáadáa pẹ̀ẹ́ sí àti bó ti rí nìyẹn ọ̀lá ìka ọmọlẹ́wà rí tóòrùn aláwọn yẹn ni wọ́n jogún àwọn nígbàgbọ́ òdodo tí wọ́n níròyìn méjèèjì yẹn lára àwọn tí wọ́n jogún àlùjẹ́nà fèrèdáùsù wọ́n wá gbére sínú ẹ̀ ọlọ́run kó ti wá lẹ́nu àlùjànnà ààrẹ̀kà aláhùn àbí hamdik ashhadu an la ilaha illa anta